وبركاته أدعوكم الله سبحانه وتعالى أترى كلام أتجفن نبى محمد صلى الله عليه وسلم أتعن صحابة الكرام أتي يوم تنفيذ على تلمه لم نلي أكرا وكو بلا بكوي láti máa tẹ̀síwájú nínú ṣíra tí a fi ń ṣàlàyé ọ̀rọ̀ ń pa iṣẹ́ hajj àti ẹ̀ lánàá a ń pa ìdájọ́ sísúnmọ́ obìnrin nígbà tí wọ́n bá wà nù aṣọ ara mi àbí bí inzal pẹ̀lú wípé èèyàn súnmọ́ obìnrin ní ojú ara àbí kan sọ àwọn ìjìyà àti ìtanràn tó wà ń bẹ sọlẹ́ ní láti máa tẹ̀síwájú حكم الوضع دون الفرج ó ṣe ìbálòpọ̀ àmọ́ kìí ṣe ojú ara obìnrin wọn kan rò mọ́ǹsì ara wọn wọn ṣe fa títí ọkọ̀ sí ara rẹ̀ títí tí àtọ̀ fi jáde àbí àtọ̀ ò jáde ó ti yé báyìí nísìnyí kìí ṣàṣe ojú ara obìnrin ni ó sàti súnmọ́ lẹ́nu kan ṣá tó bá ti wá rí báyìí ọ̀rọ̀ àwọn àfáà òun náà ní nǹkan táwọn náà sọ ní ti pé méjì pé àtọ́jáde o àbí àtọ̀ jáde bí àtọ̀ ò jáde fàyín náà hajjahu láyé sùn hajj rẹ̀ ńkọ́ o kò bàjẹ́ òye báyìí nìsín eléyìí ni ọ̀rọ̀ àgbáríjọpọ̀ àwọn àfẹ́ẹ̀sì kọlọ̀ǹba nìtú àtàkùn ní alimọ́kùnrin ibn Qudama rahimahullahu ta'ala ọwọ́ ń bẹ̀ ìpè ní lánà àlàm àhàdán àmẹ́ni kankan ló ní mímọ́ ọ̀ọ́lá bí fasadi hajjidi tọ́wọ́ sọ ìpè ní ọkùnrin tí ó ṣe ìbálòpọ̀ àmọ́ kò ṣe sójú ara obìnrin bákan náà tí wọ́n ní wípé kì í wá sí kọ́ wá da tọwọ́ rẹ̀ lẹ̀ nígbà tó ṣe ó yẹ báyìí nísìnyí. àmì nìkan náà àwọn àfa tọ̀tọ̀ pé ní látara bẹ́ẹ̀ kọ́ hajj rẹ̀ bàjẹ́. wọ́n ta'ala àmọ́ mọ́mù lórí eléyìí ẹ̀hẹ́n san ìtanràn ìkọlù ẹ̀gbin tó kọlù yẹn عنده كالمباشرة فيما دون الفرج والاستمناء masturbation téèyàn bá ti bẹ́ẹ̀ ọlọ́kọ̀ sànù ọ̀fà oríṣiríṣi ń bẹ nínú ayé yìí táwọn àtọ́gálùkù wa náà ti ń jọ ń dé ẹrú ọlọ́run والاستمناء dákúngbà téèyàn bá wà nù aṣọ ara mi tuntun wa ń lọ masturbate lọ́hùn tọ́ ọlọ́kọ̀ sànù wa o ọlọ́kọ̀ sànù ọkọ̀ fún wa ní farabalẹ̀ ẹlòmíì ó ti ya ìyàkuyà kàràmbà nínú àmọ̀ pé wọn ẹ wọn lè mára bí ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ò kí ni kí wọ́n máa wò ọlọ́mọba tòun jẹ́ kọlọ́mọ yọra tí la wí ikú lọ́rọ̀ ọ̀hún hmm? lọ́wọ́ súnmọ̀ débi tó tó wà nù aṣọ ara mi ni wọ́n lọ ṣe kí ni o ni wọ́n lọ ṣe sim náà ń lọ máa sọ bẹ́ẹ̀ àlẹ́ sim náà ó ti yé wa ní sùn kí láti rí o kí ni ìbò rẹ̀ masturbation is masturbation istamna or istamni alistimna'u o ti yé báwọn nísìnyí sọgẹ́ mi kọ́tà wá sọ lọ́dọ̀ imam shafi'i rahimahullah wọ́n lóhun àti kí èèyàn ó sún mọ́bìnrin níbi tí ìṣojú ara rẹ̀ ìkànkàn náà ni ọmọ sí abu ahmed kí ni mọ̀mọ́ amadu asọ̀nfà ìdájọ́ ọdún ana alẹ́ ibi dáná a ọjọ́ gbèsè kọ́tẹ́ jẹ́lẹ̀ ọjọ́ gbèsè kí ni o èyí ń bínú kọ́lọ̀ san ẹran àdáyá lórí nǹkan tó ṣe yọ san yọ pẹ́ ẹran lórí nǹkan tó ṣe yẹn. mọ́mọ́ malik rahmanullah pẹ̀lú bílàkì kọ́ọ̀sọ́ mọ̀tìlákọ̀ ẹ̀ pé ní ọ̀dà o ogun òkìṣe obìnrin àwọn ní lọ́dọ̀ táwọn ìgbà wa mọ́lìkíyà táwọn ké mọ́lìkíyà làwa ìdájọ́ mọ́ mọ́lìkíyà fún wa bá nígbà pé yẹn wà ní aṣọ ara mi wọn lọ kí ṣe obìnrin lọ́wọ́n lọ́lọ́ aṣọ ara mi rẹ̀ àwọn jọ ń dì mọ́ra wọn wọn jọ ń rọ́ọ̀bù ara wọn ẹ̀fọ́ wa kí ṣe rẹ̀ kódà kí wọ́n jọ rọ́ọ̀bù ara wọn gẹ́ pẹ̀lú kàràǹbà nílẹ̀ lómìnir ṣáháwà tó sáfẹ́ rí lára tí wákàtí rẹ̀ òun náà sáré ń bẹ̀lẹ́ mi rẹ̀ ó fi wá serú nǹkan bẹ́ẹ̀ hádìí òun bẹ̀ yóò pẹ̀rẹ̀ àdáyà lé lórí wàmọ̀ àádá jáde kẹ́mi náà kàdá zó àbáwọn tó bá tún jẹ́ irú nǹkan báyìí bí kí wọn gbádùn ara rẹ̀ tó ọkàn sí nínú ọkàn tara fi mú adùn díẹ̀ wá nù ara rẹ̀ bí wọn rò mọ́ yóò túbà yóò tọrọ àforíjì ilà àǹtẹ̀kùnà múlá àbàtà àfi tọ́ba jẹ́ jìnnà fún wọn àwọn wọn bá a bí wọn jọ bọ́ sọ lẹ̀ wọn jọ yíra mọ́ra wọn òsùn ìpàtọ́ ara mi ò kòkòrò wọlẹ̀ kì í gbọ́ sí ìbọ́ lára yẹn bí tọ́ba ti bá níbi àwọn eré fáàbù báyìí tóun náà wá pẹ́ mbẹ́ mọ́sàbí abu hanifa anna talabuza bima duna jimá yulisimu bisababi hidam yalisimu bisababi hidam mọ́sàbí abu hanifa ni pé ní ebi wọn bára wọn lò pọ̀ àmọ́ wọn kàn sí kí ni o wọn kàn ń romance wọn gbádùn ara wọn náà ni wọn fi wọn ń kátá wọn jẹ gbèsè kí wọn fi ni o wọn sọ ara àdáyà tàwa ẹnzẹlẹ amúlẹ́mú yóò zèlè ọ̀dà tọwọ́ rẹ̀ lẹ́wọ̀ ọ̀dà tọwọ́ rẹ̀ lẹ́wọ̀ gbèsè tó wà lọ́nà ẹ̀lẹ́ yẹn ìdá ẹ̀ǹzàlà ẹlẹ́ẹ̀kejì tọ́ba tẹ̀ wá ti pé wọ́n da tọwọ́ rẹ̀ lẹ́kọ́ kò bóbin tó lójú ara kò da tọwọ́ rẹ̀ lẹ̀ èyí ò lásọ síwájú ẹlẹ́ẹ̀kejì kò bá sùn lójú ara àmọ́ kọ́ ọ tọwọ́ rẹ̀ lẹ̀ ẹ́ àwọn àfáà ní ife ni tí èyí bá ti sojú ara obìnrin ló ti ṣe é tí èyí ti ṣe pé ó rí ìtìbọ ìwò kankan tí ò mọ látẹ̀yìn lónìí wàlùjọmùhóoru anáwó láyọ̀ wọn ní sáájì rẹ̀ kọ́ ọ̀bàjẹ́ eléyìí ni mọ́mú sáwọ́dì sọ abu hanifa mọ́mú sáfẹ̀yì àtàwọn àfa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wàkọ́lá fi lùmọ́gìnì nùtírà lùmọ́gìnì bẹ́ẹ̀ pé wàhíyà sọ̀hí àtò ìṣá ọlọ́ ijó kọ́ bàjẹ́ òun náà lọ́la àlàáfíà òdìyẹ́ wa ní sí ìgbà wọ ọkọ̀ bá ṣe é ṣe é ṣe é ṣe é ṣe bóyá wọ́n jọ tán ìró mọ́jì o sì mọ̀ pé obìnrin jẹ obìnrin sì wọ ọ̀sán lábẹ́ rẹ̀ wọ́n sábà ń ṣe é lójú aṣọ òun náà tòbí wàá rí lójú anáwó yóò tó anájì rẹ̀ bàjẹ́ eléyìí tá a wí ọ̀rọ̀ afọwọ́ àkọ́ الحسن البصري القاسم بن محمد وإسحاق بن راهوية وهو مذهب مالك مذهب إمام مالك إنني أما سلم دادا فهو على وتعالى جاء alátẹ̀lé ìmọ̀mù malik rahimahullah wọn ní ayọ́ sàlàyé rẹ̀ lápapọ̀ wípé ní láwùwọ̀tọ̀ aha fíìmẹ́ láwùwọ̀tọ̀ aha fíìmẹ́ dúnẹ̀l sọ̀rọ̀ tọ́ba ni pé níbi tí èso ju ara nípa ti bára wọn lò làmúyẹ́sù àjùwò àìdáná lọ́dọ̀ tiwa wò ájìrò ọ̀bàjẹ́ wà àléyìí ṣáà ti àtọ́ṣe kọ̀ọ̀lẹ́ yìí inú ọ̀rọ̀ méjì tọ́wá ń rẹ̀ gbèsè kọ́pa ewúrẹ́ wà bùdùnà fi àkàrà nínú ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ oníkíni yóò padà fún mi tàwa ẹnzẹlẹ abúlá orí ìdíje o àbí kò rìlíìsì wàyíńdà àbí anífa lọ́dọ̀ àbí anífa dáàmú fọ́tà tètè jẹ́lẹ̀ ìdéwúrẹ́ jẹ́ gàfúnmi ó ti yé báyìí nìyí wàyíńdà ahmed lọ́dọ̀ mọ́mú ahmed anna aleyhi kudna gàfúnmi náà pa wà bí fasadi ajínigbé ẹ̀ńdà wúni wáyà sani kan asiláfínà ọ̀rọ̀ méjì kan ní ọ̀rọ̀ rẹ̀ nípa wípé ṣé hajj rẹ̀ níbẹ̀ bàjẹ́ àbí ọ̀ mọ̀fúrúmù nìkan oyè báyìí ló ti ó ṣe ìbálòpọ̀ lórí aṣọ tí ó so ojú ara obìnrin bẹ́ẹ̀ kò sí kankan kò sì rìlíìsì ọ̀pọ̀lọpọ̀ àwọn afáàní pé kí ni o ájì ìrìnàjò kò ṣe é àmẹ́lẹ̀ kejì kò sí bójú kankan ibi aṣọ náà wọ́n jọ ń dọ́ra wọn tó ń ṣe bẹ́ẹ̀ náà kò sí báyìí ti ó fi wá o àwọn kan ní kókó bàjẹ́ àwọn kan ní ọba àjọ ó sì dé gbèsè ó ti yé hukumul kubla ìdájọ́ kó gbẹ́nu sí lẹ́nu wọn kì í ti ara wọn. mọ́mí náà yóò rẹ̀ mọ́ bọ́ bẹ́sàáyé ní muhazabe ama ìgbà kọ bẹ́ẹ̀ ha bẹ́sà hàwà táyé nítorí kó lè bá àgbàdo ara wọn ni wọ́n ti kì í ti ara wọn. fàwọn ìdáná kẹlẹ́ wọ́n fọ ìfì máa dún wàlá yẹsùn ní àjùrò ọ̀bàjẹ́ lóòótọ́ o àmọ́ wà tẹ́sí gbèsà fi àfà yọ wà fà ewu rẹ eléyìí tá a wí lọ́rọ̀ àfà wà fà ìdìbò mùsáyìbì àfà wà fà àfà bùsìrì azúhùrì wàkọ̀tàdà àti mọ́ mọ́lìkì mọ́ mùsáwùrì wà ìṣàhà mọ́ ahmed abu hanifa abu sáwùr àfà mi mọ́sílẹ̀ ní kékeré rọ̀wáyìn náà dáadé ká àní bí àbá eléyìí òun gan lè gbà wá tá a gbà wá lọ́dọ̀ bàbá wa abdullahi ọmọ abad radiyallahu anhuma wa arda ìmí tó tún pẹ̀lú bẹ́ẹ̀ hukmun nazar ó ti wá wù mí wọ́n wá wù ra wọn làwọn nọ́bọ̀rọ̀ rọ́jùlù ìlà sàwùdàtì dákùgbọ̀ ilé yìí náà dáadáa kó ní mọ̀gbé ní iṣẹ́ ájì ẹlòmíì wò ó lóbi ni pẹ̀lú láwọn nàzọrọ rọdùn ìlàzà òdàtì yìí èèyàn wọn lọ wó ìyàwó rẹ gbọdọ wà ní ọkọ ọ̀rọ̀ mi tán wọtẹ rọrọ nàzọrọ ni wọn wò láwò tó wò hàtà amina làmúyẹsù àjò títí tẹ ìdàtọwọ rẹ lẹ àjò rẹ ọbàjẹ o ó ti yé báyìí nísìnyí àgbà wa ó dàgbà abdullahi bin abdul abihi kọlá abu hanifa wa shafi'i wa ahmed wa abu tawul àtàwọn afọ àtàkàlẹ yìí mẹsẹ àbí nínú ni mẹ mọlì kí wọn ní fasada hajj owó obìnrin bá títí orí wa dà á hajj rẹ bàjẹ́ kí làwọn ń gbé ilé lórí wọn ń gbé ilé wípé ní ṣebí ó ní o wọn sàmú ṣááwà ilé wọn bẹ̀ dá tọwọ́ rẹ ìlú nínú afárá mi tọ́ níbẹ̀ kọ́ o kó bá ẹ̀rọ ọ̀mù rẹ̀ níbẹ̀ rẹ̀ àwọn tó ń pé kọ́ bàjẹ́ àwọn ò pé ní kò sí dàrẹ́ẹ̀tì ẹ̀rí lé e lórí ó ti yé báyìí nísìnyí àti wípé ní wọ́n ń gbé e lórí wípé nígbà tí èèyàn bá ti dojú ara bí èèyàn bá ti rú bẹ́ẹ̀ wọn ò ní gbé hádùn ìdìnnà lé e lórí wọn ní ọba ti hádùn bẹ́ẹ̀ kọ́ o àti wípé olè bá ti rẹ̀ jẹ́ nìyẹn mọ̀fọ́ hómù nìkan ẹ̀ ó yé báyìí nísìnyí so ọ̀rọ̀ bí ọ̀rọ̀ mi lè ṣe nìyẹn wàyí لا شيء عليه lọ́dọ̀ mọ́mú a àti lọ́dọ̀ àbú hanifa àti àbú táwò wọn ní kí nkankan lọ́dọ̀ mọ́mú ahmed ahmed pé ìnáwó tọ́wá wo obìnrin rẹ̀ tí ò wá wò ó lágbàdégbà lókè ẹ̀kan náà ló wò fá àmúná òfin wá dà alẹ́ yìí ṣá ni wọ́n lọ gbé sínú làákàyè pé dáàbà tó ń ṣe eré pàǹdé máa ti máa ń ṣe eré tó fi wá da tọwọ́ rẹ lẹ̀ sàfi rí wá yàtá ẹgbà wa méjì lọ́wọ́ àmẹ́ àlẹ́ yìí búdúná yẹ padà fún mi eléyìí tá a wí ahmed muhammed lọ́kọ́ lórí fúnra rẹ̀ bá agbẹ̀gbà wa rẹ̀ wá sọ̀rọ̀ sọ̀hábà níbi yàtá wa tó lọ́ọ̀rí ibùdó àbẹ́sọ̀rọ̀ lọ́wọ́ àti lọ́wọ́ rọ̀ fún un ẹlẹ́kejì àlẹ́ yìí ṣá àbáwọ̀ ká wọ́n ní bákan náà wọ́n tún rí ìgbà wa lọ́dọ̀ àbáwọ̀ àbúrò ọ̀hún àgbà àti mọ́rọ́dí ọlọ́wọ́ àdúgbò lẹ́ẹ̀kan sí. tọ́ asọ́jú tí ẹ̀sẹ̀ náà gbé ní atọ́kùnrin àtọ́bìnrin òun ìwà fún nìkan fi lọ́kọ́tọ̀ ìwọ pẹ̀lú gbàgbé ọlọ́mọdé yẹn gbàgbé ní ọ̀dà ọlọ́mọdé sànù wa ọmọ èèyàn àgọ́dọ̀ mọ lérí tọ́lọ́mọ ọlọ́run kọ̀ lérí pé àìní olè gbàgbé òun rárá mọ́tò bẹ́ẹ̀ wọ́ọ̀dù ilé gbàgbé òun ọlọ́run kọ ìlérí èyí lérí sí ọlọ́ ọlọ́run kọ sànù wa kó kó sọ̀rọ̀ sọ̀wárí. sọ́dọ̀ abu hanifa mọ́mú mọ́lìkì mọ́mú ahmed muhammed àti mọ́mú sáfì náà tọ́sọ ọgbàgbé o níbi ìbátan déédéé kan náà ni hajj rẹ ọbàjẹ falùkọ́tọ̀ òwòlù ìyáàlú tìlùwọ́tọ̀ yẹsùbùtò bíyì fẹsàdé hajj ó ti mẹsẹ́kì ọgbàgbé ó ti wá fún obìnrin rẹ kọ́ déédéé ni pẹ̀lú pé ìfẹsẹ̀múlẹ̀ ni ó jẹ fún bíbàjẹ́ hajj rẹ ilà ànàlùmọ̀fúà òwòlù ọkọ̀dọ̀tọ̀ àrẹ jẹ́mà àmọ́ ń tá a sọ pé ọlọ́run ká kú òkú wọn olùkó fìyà jẹ wọn kìí ṣe wípé ní jíjẹ ájì wọn mọ́ bàjẹ́ yàtọ̀ ń bẹ láàrin wípé ní aká ìyàkúò àti kí nǹkan ní ọmọ bàjẹ́ sóbíye aká ìyàkúò funfun ò ní yàtọ̀ lọ́jọ́ ọjọ́ náà àmọ́ kejì pé ní ájì wọn ọ̀bàjẹ́ ájì bàjẹ́ nọ́ọ̀mù sáfẹ̀yìn nínú àlùfẹ́dì nínú ọ̀rọ̀ wọn tuntun ni pé láyé síbi ájì wọn ní ájì ọ̀bàjẹ́ wà láyé síbi alẹ́ ibi ṣé ń máa lè fi yá ni jẹ́ àyè ọgbàgbé àdìpọ̀mọ̀ kò ní gbèsè tí ó san ìyànnà fasada lè hajj láì fún lílá àbífẹ́ ilé màhàrún wọn ń torí pé ní bájú ni ọgbà bàjẹ́ yóò ṣe nké wọlé wàlhádọ́rù nké wọlé láàyè tìbútù máa lọ fọ́fọ́ ìwọlé síyà ìgbàgbé àbí àfìsíkọ̀ kò lè fẹ́ tẹ́ nké wọ̀múlẹ̀ pé yẹn ti ṣe mẹ́rin tẹ̀mí ọ̀rọ̀ ṣùgbọ́n ó ti fẹsẹ̀ múlẹ̀ pẹ̀lú ẹgbàáwọ̀ ọlọ́run ànábì rẹ̀ wí ibi tó bá ṣe nǹkan tá a fẹ́ kan bóyá ó ti pè láti ṣe àbí ó ti pẹ̀lú ìgbàgbé lámúlò àfihàn bọ́ obì dáàlì ọlọ́run ní fìyà jẹ́ lé lórí tọ́ba tọ́ba diwájú báyìí a wá wà nípò ẹni tí ò ṣe tí ò lẹ́sẹ̀ ẹni tí ò bá sì ní tí ò tẹ́sẹ̀ lọ́nà lọ́kọ̀ ọ̀sẹ̀ lọ́nà wọn wọ̀lá mọ́tẹ́kì bá ní ma níbi àánú ọ̀dọ̀kọlù nǹkan tán ṣe léèwọ̀ fún níbẹ̀ yẹn fàkúnnù kọ̀dù fún àlàmà omi rọ̀bì ìta àfọ alákàlù ṣe ní ọ̀wà jọba wọn kọ̀dà ṣe ìta àdánmọ̀ṣe ìwé eléyìí kọ́ ọba ìbáàdà rẹ̀ jẹ́ títí máa ba ìbáàdà jẹ́ òun náà ní kí yẹn mọ́tò tí wọ́n pa aláṣẹ àbóṣe nǹkan ní kọ́mọ́dé díẹ̀ ẹ́ ìta àtàn bíi ni pé ànàlẹ́hàjàlá ayẹ́dọ̀kúlù pẹ̀lú pé yẹn kọ́ ọdún kan ní wọ́n ṣe iṣẹ́ hajj lánà sí ẹ̀wọ̀n ọ̀la mọ̀tìyà nígbà tí yẹn bá gbàgbé àgbà tí yẹn bá ti àṣìṣe hmm? kọ́dà wọ́n lẹ́nu ti máa báyìí lùkọ́ náà kọ́ ò náà ó ṣe kí ni ọyọ kó mbẹ́ ó ti yé báyìí nìkan ó ní orígun ọbẹ̀ wọn báwọn ìmí ìdókòtà pẹ́ sọ̀rọ̀ pa òun náà ní anáwó táà ní orígun ẹlẹ́ẹ̀kejì mímọ àbúrò ọ̀kẹ́lẹ̀ ìṣòro nínú àwọn ìta àfẹ́kọ́ ní alálàájì òde díẹ̀ àbí ẹni tó gbà sọ́ra níwọ̀ àwọn eléyìí tí wọ́n téèyàn bá ti iṣẹ́ ájú ìwọ̀n bàjẹ́ ọwọ́ jẹ́ oríṣiríṣi apá kan nínú rẹ̀ ọkọ̀ àdàbí lìlì báyìí wíwọ́sọ apá ẹlẹ́ẹ̀kejì nínú rẹ̀ ọkọ̀ àdàbí lìlì pẹ̀fúmù àti ntọ́bọ́jọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bí pé ní kíyàn gbọ́n dọ́ọ̀tì irun rẹ̀ kó ń bẹ̀ àbí mọ́wẹ̀ mọ́gé nǹkan náà àti mọ́fara tọ́wọ́ àtúntẹ̀ ara mi nù mọ́gé irun èèyàn wá dédìí rẹ̀ apá kan nù rẹ̀ ń kọ́ òun fọ́ lò ó padà sí àwọn nǹkan tó tẹ̀lé ìbáfún.

aláwọ̀kọ́ ni pé ní mọ́ ètò alákòwò ìbàdàn ní tó máa ní í ṣe pẹ̀lú ara tó máa kàn yẹn lára nínú àǹkan tẹ́yìn fẹ́ wọ̀ tọ́lá yẹn lùtù lójú mọ́fìrí mi kọ̀ lẹ́tọ̀ọ́ tó ń tọ́ bá gbàtọ̀ ara mi wọ̀ kọ́ wọ nǹkan tó ń nu aṣọ tó bá rán aṣọ tó àbá ti rán apàṣọ tó ní iná àbá sọ bẹ́ẹ̀ ni àbí aṣọ tó lè bu ara rẹ̀ kẹlkọ́mìs bíi bùbá aṣọ ìbáraẹni ìbálẹ̀ jù báyìí lọ ìwà lókè jù bẹ́ẹ̀ lọ bùbá náà ni. wọ́n sẹ́ríwáyà sokoto wàlìbárọ́ọ̀nù irú asọ́tàbí ọ̀rọ̀ mọ́ni wọ̀ síbi láì papọ̀ má sọ̀rọ̀ yìí ó ti yẹ wà lọ́sìn ẹ̀ àbí nǹkan tó pé ní bára wa fi rí yìí bẹ́ẹ̀ lòun náà ti rí inú aṣọ ẹni aṣọ tó pé ní ọwọ́ alọ́wọ́ ó tún ní ara báwa náà ti rí ìdógbò àdégbé wọ̀ táwa na oríkèé ara wa ń bẹ̀ ثانيا ẹlẹ́ẹ̀kejì ما يتعلق بالرأس èyí tó ní í ṣe pẹ̀lú orí àti eléwọ̀ tẹ̀ntọ́ wà máa sọ ara ní sátúrọ̀ sí yìí kọ́ wa lọ bo orí rẹ̀ àbí apá kan ní orí rẹ̀ lọ́pọ̀ bẹ́yà pẹ̀lú aṣọ tí wọ́n rán lórí òwú àbí pẹ̀lú nǹkan míì náà kàlùkọ̀làǹsúwà bíi kó dé fìlà wà kó wóòṣì àbí fìlà àdàrà òun máa ń ṣe gbogbo orí òkè gbogbo báyìí bí ikú wa níyàwó níbi ìrọ̀rọ̀ fún lórí bá ti máa fi sẹ́yìn wọn ti dé mọ́ lóde ní àwọn aráàlú ti ti ń dọ̀kan wọn kò sì yé nù. wọ́n izar àbẹ́yẹn lọ́wọ́ mú ìlera náà ní ọwọ́ adá sórí pẹ̀lú xírkọ̀ àbí bí àǹtí hmm, bí fèsò wẹ̀ ọ̀dà àbòrí àlọ́ ìmọ̀ọ́nù àbí láwà ní ọwọ́ àwọn òfin àwọn máa ń wí ní lókùn tiwọn àbá bọ́ ọba ti dé ní ti ara ní kò fún kankan pè lógo rẹ mú láwà ní wíwé o wọ́n dé ti ara ní kò fún kankan pè lógo rẹ mú láwà ní wíwé ọ̀bọ̀ ọlẹ̀ ní. wọ̀kẹ̀dẹ́ ẹ̀dìkà bẹ́ẹ̀ náà láyà ṣubùrọ̀ àtàwọn bí ẹ̀ṣọ́ ọba wọ̀lá ìṣubùrù gbèsè yìí rẹ̀. ntọ́badọ́mọ́ bíi bá dé jàdí bíi kinní kan àti ibi ìwé orí abẹ́láwà lótòsí wọ̀lá ìṣubùrù gbèsè yìí ọlọ́wọ́ àwọ̀ tẹ́ẹ́rẹ́ kan ní bẹ́ǹtì ọ̀nà ọwọ́ tó kọ́ orí báyìí láyé kò ní òun náà lébi òun náà lé pẹ̀lú ìgbọ́tọ́kùnrin olóò nínú aṣọ nínú ìrọ́mù rẹ̀ nínú tíra ló fún ní ọmọ sọ wípé ní ní ara tọkùnrin olóò orí wà àti ara obìnrin fi wájú ìhà níbi ọ̀gbọ́dọ̀ borí lólóbí ọ̀gbọ́dọ̀ bò ọ̀gbọ́dọ̀ bójú. àfáwà ìkọ́ọ̀bí inú àlàyé àdìsá nẹ́gbẹ́sá nẹ́gbẹ́ tó ní ìrọ́mù rọ́gbìlì sí rọ́ọ̀sì yìí tọkùnrin mọ́ borí rẹ̀ wọ ìrọ́mù lùmọ́dá ti fi wájú ìhà ara ní obìnrin tó fi mọ́ bojú rẹ̀. wà á náwó àdìsá nẹ́gbẹ́sá pé ní àdìsá sálàm náà àyẹ̀tú dàlmú ìmúrọ̀ àtàwọn òbí sẹ́yìn ànábì kọ kí ẹ̀ńtọ́wà nu aṣọ ara mi tó ṣe kí ni òkọ́ mọ́ ọ de orí rẹ̀ kó fi bí bẹ́ẹ̀lì tàbí bí awọ tẹ́rẹ́ ọlọ́ mórí kó so mórí. àfẹ́mi ọkọ yìí wọ́n jáwé sọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n ní alimọ́fẹ̀rẹ̀ ẹni tó bá wà nínú aṣọ ara mi àti eléwọ̀ fún míntẹ̀ẹ̀tì sí ẹ̀tọ́ rà bí kí kó kọ́fà orí rẹ̀ wàlùmọ̀rọ̀ ti lù sàlẹ̀ ìpele mẹ́ta nìkíní ìbàdí ìpele àkọ́kọ́ mọ̀mọ́ ìpele ìfà ìpanupọ̀ àwọn àfáà nìkíní àgbọ̀dọ̀ lówó wọ́n wọ́n kó lu mùtẹ́sílì mùláyàmìtì òun náà ní gbogbo tó bá lè wà àtàkì mọ́ orí tó máa kan orí wa báyìí yòrò ọdún ìsàtìrì rọ àtẹ́fẹ́ àtẹ́fẹ́ kọ́fà pé òun yìí pọ̀ èmi dẹ̀ ní ìyẹn gbẹ́sìn máa fi ní màlẹ́ríà màlẹ́ríà bọ̀ wíkìnì àfa wíkìnì kú olórí bíi láwàní kódà láwàní olúgbòdò ọgọrọ ló ọláwàní olúgbòdò àlọ́wọ́ tí ń dá lóṣù lọ́lọ́ ṣé ibi ẹ̀yìn lójúlẹ̀ kan tó ti dálẹ̀ lọ lára ní ní ìlú ìlú kọ́dà bọ́ jẹ́ lára ní àwọn àgbàlagbà alágbàjù náà ẹ̀kọ́ mi náà wọ́n wọlé ẹ̀kọ́ kan rẹ̀ ẹ̀yìn náà láwa ní láwa ní jẹ́ kọ́dà bọ́ jẹ́ láwa ní tí àwọn ará ájá ní wọn wí táwọn ìyá ni wọn wọlé wa ní fún wọn gbé fìlà àbúrò wọn àwùjọ lọ́wọ́ kan báyìí náà ni wọn kàn rà lẹ́mọ̀ tẹ́tí báyìí láwa ní láwa ní jẹ́ òlèwé wàlùkúbà hat ọmọ inú kò ní hat ọmọ ìgbà wọn àgbà ọmọ àti ti sáàbù náà ẹbí wọn náà ti lọ nù wọ́pọ̀ ẹ̀yà wọ́mọdá wọ́pọ̀ ẹ̀yà wọ́pọ̀ ẹ̀yà àti kí ni àti fìlà tàbíà wọn fìlà tàbíà àwọn fìlà oníṣòro tó dàbí tọmọkò wo ohun tó mọ láwọn síwèsì yẹn èèyàn náà pè lọ́sọ̀ ẹ̀yà àti nínú gbàgbọ́ wa nínú ibẹ̀ nínú díẹ̀ wọlé kọ́wọ̀ bẹ́ẹ̀ lẹ́yìn náà ẹ̀ àwọn lọ dé koto akoto ọmọ akoto àbọ̀ ọmọ akoto ẹlẹ́mẹ̀tì ẹ̀hẹ́ akoto àwọn àwọn àwọn náà lórí ìjẹ́ ti ẹnjìníà ìjẹ́ tó ọlọ́kadà ìjẹ́ tó ọmọ akoto lakoto jẹ́ ọ̀gbọ́dọ̀ dé wọ́n kọ́ ìrí hà àbí ntọ́ba báwọn lè ta àkàlẹ̀ yìí ìjáde bí ajá ìjẹ́bílà gbọ̀bì gbogbo ẹ̀kọ́ gbogbo ntọ́ba jẹ́ olùkọ́ bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì jẹ́ ìdúnbílì sífà ọ̀lẹ́tọ̀ pẹ̀lú àpapọ̀ àwọn àpá pẹ̀lú àpanukọ̀ wọn bíi kíni kàlẹ́kọ́ìmọ̀ bíi tẹ́ǹtì mìíràn àwọn àgbọn abẹ́ tẹ́ǹtì làwọn ń bẹ̀ àkàtúntàn kọ́pọ̀ orí wa ni mọ̀kòrò wọlbẹ́yì àbí ilé wọ̀ṣẹ́jàrọ̀ àbí igi olúwọ̀lábẹ́ igi balẹ̀ igi tí ohun yìí pọ̀ lọ́sọ̀tàbẹ̀ igi ohun yìí pọ̀ lọ́sọ̀tàbẹ̀ tẹ́ǹtì nínú iná tẹ́ǹtì lẹ́mbẹ́ lárabà tẹ́ǹtì lẹ́mbẹ́ ẹ̀ bọ́sàbẹ̀ tẹ́ǹtì ẹ̀ àwọn ọmọkọ̀ọ́fà orí rẹ̀ nínú àmì ọlọ́run rẹ̀. anigba muhammed sọ̀rọ̀ sọ́lám àfáàmì ìkọ́yìn ìgbàgbọ́ ni wọ́kọ̀ àmọ̀tẹ́kùn wọ́n ṣe kíló ọ̀gbà níbi ká sẹ́ǹtì. mùsẹ́lẹ̀kùn sí yìí èyí táwọn àfa wá sì yàtọ̀ nílé lórí òǹdẹ́lẹ́kẹta kẹlímẹ́tìmẹ̀lẹ̀ bí àwọn kárí àtọ́nà ní gbìyànjú tọ́wá níbi kìíní lórí wàlúhàwùdẹ́j àbílí sẹ́nà ọ̀kọ́dúró àwọn àfún fáwọn obìnrin fi ìyẹ̀kọ̀ wọlé ọ̀rọ̀ méjìlá àwọn afáǹbẹ̀ aláwọ̀kọ́ alìjàwá ọlẹ́tọ̀ ọ̀sàgbọ̀ àbúrú bẹ́ẹ̀ àwọn rí gẹ́gẹ́ bíi síbi tẹ́ǹtì àwọn alábàdàn láyé gọ́fúnà àwọn tó wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kọlọ́kútà tó tún lọ gba àwọn adarí nàìjíríà fún wa láàrin ìgbà kan wọn láwọ ọ̀kadà kan báyìí wọn tún wọn lọ gbé kínní kan lábẹ́ rẹ̀ sókè báyìí wọn wá tàbí ọgbẹ́ láti lórí tẹ̀sí kórìmọ́ pamọ́ ọ̀gá àbí kórìmọ́ kórì ọ̀gá sì ni wọ́n kórì kan bẹ́ẹ̀ irú nǹkan yìí ẹ̀rọ fi mahamadu yẹn tọ́ba ní nítorí gbé yẹn tọ́ba ní òtìyé báyìí àbí àlẹ́ awọ́dẹ̀jì àlẹ́ mẹ́rẹ́ àlẹ́ awọ́dẹ̀jì ilé tí wọ́n kọ́ sórí ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí wọ́n mú un ní kódà wọ́n gbọ́rọ̀ mọ́kò náà sábẹ́ rẹ̀ báyìí náà torí pé náà fún náà mọ̀ mú wọ́n sì gbé kọ́fà sórí rẹ̀ ọ̀dà bíi mọ́tò náà kọ́ ẹ̀hẹ́n ọ̀rọ̀ méjì làwọn àbá ni ọ̀rọ̀ kí nínú kí ni o alìjàwá ọ̀gbẹ́ sọ̀kọ̀tà bòún bẹ̀ tẹ̀lifọ̀tà lẹ̀ máa yàn lórí dàrẹ́ ti kọ̀kan yàn lórí eléyìí lọ́wọ́ àbú hanifa àwọn mùsàfẹ́ wọ́n mẹ́rin wọn ní rárá àtẹ̀gbọ́dọ̀ dédìí ẹ̀ tògbóláyà nàbí wọn làwọn ànábì òun wọ́n mẹ́sẹ̀ àbú mẹ́rin wà mẹ́ mẹ́sẹ̀ àbí mọ́ mẹ́rin kí nínú ni àti mẹ́sẹ̀ àbí àbá wa. أحمد بن حنبل رحمهم الله جميعا كنا بنكان وفاوى ودليل ما ذكرنا رين جتا صوي níbi tó ní ní pẹ̀lú ara àbí orí àti kàdíkù náà rí àdìsáwá abdullahi bin muhammad wọn nàbí sọ wípé ní lẹ́yìn ìbáṣun mú fírímù lùkọ́ ní sọ ẹ̀ńtọ́ wà ní ọ̀sán ara ní o kì í wọ bùbá wọ̀lẹ́lẹ̀ ọ̀rẹ́ náà nà kì wí láwà ní wọ̀lẹ́lẹ̀ tó mú sa bẹ́ẹ̀ náà ní kí o kì í wọ ọ́ aṣọ tí orí tí ìlà oúnjẹ máa ń lẹ̀ papọ̀ mọ́ aṣọ àbí ìtò ní àbùtẹ́ lọ̀kànnà lórí hmm? wọ́n lẹ́sàárọ̀ wí àti ìwọ́ tòkòtò wọ́n lẹ́sàárọ̀ bá ní mẹ́ta wọ́n mẹ́ta wọ́rùtún àwùjá àkàrọ̀ aṣọ tó ti pé ní tùwárí àwọn wọ́rùtún àbí tùwárí jà àkàrọ̀ ló ń bẹ̀rẹ̀ nǹkọ́ kò gbọ́dọ̀ wọ́ wọ́n lẹ́nukú fẹ́yìn kò gbọ́dọ̀ bàtà kófì méjèèjì ilà alẹ́ yẹ́jìdánà àlẹ́ yìí àti tí ọba lè kéde o tí ọba ní bàtà ẹsẹ̀ méjì míì tó lè wọ yọ wá gbé bàtà fúnfin nì tí ó fi wà ní abẹ́ kókósẹ̀ rẹ̀ méjèèjì mùtàfà fún alẹ́ yìí wọn pa nǹkan gba àdéjì yìí wà lọ. akẹ́kọ̀ọ́ náà àwọn onímọ̀ wọn ni pé ẹ́ ó lé bàtà fúnfin náà kìí sì dandan ní kókó ọ̀tẹ̀ lábẹ́ kókósẹ̀ rẹ̀ eléyìí tá a wí wọn gbà wá lọ́sọ̀rọ̀ àbáwọ̀ àwọn sábì ibi afáwà àtọ́ afáwà yẹ kírímà wàlmọ̀ṣúhúrù àhmẹ́dẹ́ nẹ́kìlẹ̀n ànàlmọ́gìnì àti ilé olóòrùn ti gbajúmọ̀ ju ta àgbà wa ọdún mọ́fà ahmed muhammad azimá almọ́gìnì ẹ̀rí wọn ni pé wọn lọ wọn láti bá bílá ibùn abẹ́ẹ̀ àtàfáwà jábìrì ipe sẹni tí ò ní bàtà ẹsẹ̀ méjèèjì àbí kò ní bàtà kófì ẹ́n ó tí ò ní bàtà ẹsẹ̀ ọ̀rọ̀ àmẹ́mú àní ni pé ní kọ́tà olùkọ́fẹ́ yìí ní fasad bẹ́yẹn bá ti bọ́ sí bàtà kófì méjì tó wá gbé e, ó ti bàjẹ́ báwọn kọ́wọ́ bó ṣe wà wọn náà wọlé hadith hadith náà wà bẹ́ẹ̀ pé ní mọ́nlámùyẹ́ ìzáàrọ̀ ẹni tí ó bá ní ìró pẹ̀lẹ́lì bá ti sáró wíìlì fáwọn ṣòkòtò àmọ́nlámùyẹ́ yẹ́jìdìnnà àlẹ́ yìí ẹni tí ní àwa náà ọkàn wa náà nù èyí kí ni o èmi ìró wàhálà mi lọ òkòtò níwọ àfa àwọn ẹ̀dá kan bẹ tó ṣe gbé ní wọn ní rárá ni irú ọlọpọlọpọ àwọn sọhábà ní so àìní wọn ló jẹ kí n tó jí ó kí ni ó di fún fàlẹ́tàwá ìgbóngbìlà pẹ̀lú èèwà lámúhà rọ́ọ̀mù màáwọ̀. nùkọ́ ìdàdé pé wọlé sàwájú mú àkùtẹ̀dáàrí bẹ́ẹ̀ ọba ti lágbára kò sí dáńpẹ̀ ní dandan pé ó gbọ́dọ̀ ṣe é ẹnití ọlọwọ kí èsì àlọ àkọrọ táwa nígbà náà pé dandan ọgbọdọ pé gbúdúkú sókè náà afákòókò lè fún olùdarí ẹ torí ẹ lè sáfù ẹtù sáfù tẹsíkẹ mẹsẹ ní ẹtù sáfù ẹgbẹ bí ọba ti di kí olùdókòwò lórí àga tó pé yóò dùn náà rẹ̀ oríṣiríṣi nǹkan bẹ tọ́nà kí ló ń sọ yìí ẹlòmí ọbẹ̀ rẹ̀ báyìí ló ti dúró rẹ̀ fún bó àwọn gbin wọlé àwọn wọ tòkòtò rárá o ó di yé báyìí nìkan kódà ìlú ni wọn ta gbára mi nìkan ọdún abèlé tí mẹ̀kúnnù ń bẹ olówó ń bẹ tọgẹ tẹmídéédé according to your size hmm? tọ wọ́n tẹ́ abẹ́lẹ́ tó mú o àwọn àgbàdo tó pa àwọn àfa mọ́tì àbí tí wọ́n ní pé ní àmọ́jẹ̀mú ni kí yóò gé bàtà kó fi òun kójú kó wálé sábẹ́ kókó sẹ́ẹ̀ tẹ̀ntì ọ̀bá ní bàtà méjì jọ wọ̀ ẹ́ kí lágbà lórí pẹ̀lú tó kò rí àdúgbò rí àlùkòdò ọ̀tọ̀ alàtàṣe kéèyàn lágbà láti yíra àti láti jẹ́ ẹ̀sìn rẹ̀ wọ́n mú sàáfẹ̀ yìí wọ́n sọ pé ní afábùn ọ̀rẹ́mọ̀rọ̀ bàbá abdullahi bin abbas àdìsí àwọn méjèèjì ń kọ́ o àwọn méjèèjì háàtó zọ́ọ̀nì háàtó zọ́ọ̀nì àwọn méjèèjì àádìí láàrin ń dédé ni wọ́n kò sí ìyapa ẹnu lọ́rọ̀ àwọn méjèèjì nù bàtàkófì rẹ̀ tẹ́lẹ̀ kejì ní pé kí ọ bàtàkófì rẹ̀ tí ọ̀dà sọ́gí jẹ́ síbẹ̀ ẹ́ ẹnìkan sàdé kí ni o záàdà ahadúmọ́ ziyáàdà ẹnìkan sàlékún àlékún yẹn kọ́ kàwájà bá kọ́ bu kọ́ bu olúwa gbígbà wọlé ọ̀ọ́sẹ̀ kí ni ọjọ́ dandan. wà ìzáàdà mu yéjì dì mú ìrìmú ìzáàrọ̀ tó bá wá di wípé ní ẹnitọ́fẹ́ gbàgbọ́ ara mi wọ̀ kò ní ìró tí ó rò ó ó léwọ́ sọ̀tòtò lẹ́bí ìgbà tó síwájú náà àdéhùn yẹn náà mọ́mú málìkì mọ́mú ṣáfì àti ahmed mẹ́sì àti wọn ni pé ní yọ wọ̀ sọ̀tòtò ń bó ṣe rí náà ni nígbà tí ọba ti kápá kó ṣe kí ni o tí ọba ti kápá kó ró ìró wà láàfi di ẹ́tà àléyìn onísàn àti ọ̀sán mọ́mú abú àníbà ni kí ni o rárá o tọ́ba ti kókò ní òjò rò kọ́ kó sì tọ́ba hmm? ṣe yá ńbẹ̀ kó yá tọ́ba wa wọ ọdún tó kò tó ṣe ríhun làzìmọ́tò olùkéjì ayọ̀ san ìtàn náà tọ́ba wa wọ ṣòkòtò tọ́padà wá rí ìlú tí òòrùn padà yọ ọ̀bọ̀ ṣòkòtò múlẹ̀ ni tọ́ba wa kó fi kó ti gé níbi abẹ́ gbogbo tẹ̀ tọ́wa rí bàtà ní méjì fàálẹ́yì fídíà tó ń dàmẹ́rin tó lè mọ́ mẹ́rin gbogbo yọ san ìtàn náà àgbàdo mọ́ àgbàdo mọ́ àbú hanifa láti di ata àléyìn kò ní sànsán náà ọ̀dọ̀ wọn sọ fún kọ́ ẹ̀gbà méjì ni hukumu tẹ́sí tẹ̀sí àti mọ́ṣẹ́ mọ́ṣẹ́ àmọ́ kí ni sọ ìdédúró pẹ̀lú bí ọ̀dọ́ kan lọ́wọ́ tó ń lò. kí ni ìdájọ́ pé ẹ̀ńtọ́ wà nù aṣọ ara mi ọwọ́ ti kí ni ọwọ́ kọ́fà orí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà mẹ́tàbí wọn ni wípé méjì ni alákọ̀ọ́kọ́ jẹ́ ìsìn wọn ló lẹ́tọ̀ wà mú bá àdìfaramọ́ bẹ́ẹ̀ agbéléwa lọ́dọ̀ fáwọn ọ̀sùnmọ́nù bùn àfáàn fáwọn abdulrahman bùn àwù zayd bùn sábẹ̀ afọ abdullahi bùn zubair sáwọ́dù bùn abi waqas jẹ́ àbẹ̀rù náà sábẹ̀ afọ alikọ́sìm afọ àtọ̀wù afọ àtọ̀wé wọ́wọ́ ahmed riwaya kẹ́yìn ní ana ahmed ìkan lẹ́gbàá méjì tó wá sọ̀rọ̀ nínú mọ́mọ́ ahmed nìyẹn àtàní ẹlẹ́kejì láàyè ju kò lẹ́tọ̀ọ́ wọ́wọ́ mọ́sálù abu hanifa eléyìí ní ọ̀rọ̀ abu hanifa ọ̀rọ̀ mọ́ mọ́lìkì àti ẹgbàáwọ̀ ẹlẹ́kejì lọ́dọ̀ àfàwọ̀ ahmed muhammad àdẹ̀gbàrú kan wáyé wákọ́ sásọ̀dọ̀ sàhábà níbẹ̀ ẹ̀rí àwọn sanni tó abdulrahman ibn qasim lọ́sọ̀dọ̀ bàbá rẹ̀ wọn ní usman ọmọ afaan afaazin ibn sabi àti marwan ibn hasan sabi yìí lòun jẹ káàmù ikọ̀ mìíràn ojú hàmù wọn mọ̀ṣọ́rùn ọmọ kọ́fà ojú wọn wọn sì wọn nàṣọ ara mi mọ̀mọ́ náà wọ́n sọ pé mọ̀mọ́ sábẹ́ lọ́gbà àtọ́rọ̀ yìí wá ìsúná bìí dá ọkàn sípẹ́ àlùkò tún ìdọ́sẹ̀rẹ̀ yẹn kọ̀ bá òfin náà nù mí ọba mọ̀rùwá rẹ̀ àwọn tó yà pẹ̀lú pé ní ìyẹn tó lè bá sí ìwọ̀n mẹ́ta bí tàbí kọ̀ọ̀bà bọ́ọ̀mù ọ̀lẹ́kì àti wọn bẹ̀rẹ̀ àti nípa ẹ̀gbà wa mi wá pẹ̀lú ìsinọ́tò fẹsẹ̀ múlẹ̀ látọ̀dọ̀ àfọ abdullahi bin abibakir àti abdullahi bin aamir bin rabi akọ́ọ̀lá ó ní pé òun rí àfọ ọ̀sán ní adébó tó ń pè ní orújù ọ̀wọ́ amúhẹ́rẹ́ mi ti yá mi sọ yìí ọ̀dẹ̀ gbọ́ fara níwọ̀ lọ́jọ́ kan tí wọ́n wà lásìkò ọyẹ́ gidi hmm? àbí lásìkò òòrùn tó ní agbára ọ̀kọ̀dù kọ́sọ̀ wájú àwọn omi kọtí ìfàtí ọ̀dùwà ọwọ́ akọ́fà ojú rẹ̀ pẹ̀lú ewé ọ̀dùwà nù tó dá ewé yẹn báyìí ìtàn náà rẹ̀ mọ́ dàbí ọ̀bẹ̀rẹ̀ làbáyìí ni wọ́n tóbi díẹ̀ hmm? tọ́ nínú mọ́kúnni wọ̀lá náà mẹ́ta kẹ́rin mi kó lè sọ̀hábà ìta sọ́nùrọ̀ àwọn sọ̀hábà àwọn òun ni mọ́tí àbí wa wọ̀lá náà àdìsílámù mọ́kọ́ nípa fi àtúrìhìn àtìmẹ́ntì ọ̀bà tí ọ̀bà wọn lọ lórí pé alálàájì ń kọ́ o olùgbé ọ̀bùrẹ́là sórí ẹni fẹ́ fún ìjùmọ̀ afẹ́ dàbí ìpamọ́ bàbá wọn nìyẹn àdúgbò anẹ́bí tó ní ìṣòrọ́mù rọ́jù lè fi rọ̀ síhí wọ ìṣòrọ́mù mọ́rù àti fi wọ́jì hí ha ẹ̀hárà mi tọkùnrin gbé ìbíjú ọ̀gbọ́dọ̀ kọ́fà orí ẹ̀ obìnrin kọ́ ojú rẹ̀ dẹ̀líìlì kọ́ ilé iná bí ájàmí jàwáàsì ẹ̀rí àwọn kan ní rárá kọ̀ gbọ́dọ̀ kọ́fà orí ẹ̀ rárá. Hmm? ọwọ́ nu hadith abdullahi bin abed nípa alimọ́kànnì ẹ̀ńtọ́ wa nu aṣọ ara mi tó ṣubú lórí nǹkan ọgbẹ́ tó sì fún ànábi ni wàlá tó sọ́mu mi wíwájú àrùn ẹ̀mọ́ kọ́kọ́ orí rẹ̀ wàlá rọ ẹ̀mọ́ kọ́kọ́ fèsì rẹ̀ wàlá rọ asọ̀rọ̀ ẹ̀mọ́ kọ́kọ́ orí rẹ̀ náà fàyínà wọn yóò bá aṣọ yàwọn mọ́lẹ̀ kìí àmọ́ kìí orígun ibẹ̀ wọn náà amẹ́bi nísìbàtì lè ná a ok náà afábílẹ̀ àbùnú ọmọdé náà wọ́n ní mọ̀ ọ́ kọ́ dákì nìyẹn náà rọ́ọ̀t wàlá yóò mẹ́rin wọlé lóhùn ẹni tó bá dé pé nínú orí yẹn tó bá dé lábẹ́ àgbọ̀n yẹn ẹni tó wà nàfàrà mi kọ́ kò ní kọ́ bá rẹ̀. وأن المرأة لا تغطي وجهها ولدني من قفا وجوره مع أن الكشف فتنة kóbi yìí ti dúró lòun nípa tọ́wọ́ ní ẹ̀kọ́ àmọ́ súnmọ́ sọ́ra ní nínú rẹ̀ àwòrán ọkùnrin gan-an sí pé kí ni o kọ́mọ kọ́ kó orí rẹ̀ báwọn kọ́mọ kọ́ kó ojú rẹ̀ gan pẹ̀lú sọ́rí ojú ni à ń sọ òkè wà nísìn ibi òfin yẹn kọ́ kọ́ ojú yẹn wà ń sori o òun ṣe kí ni nígbà tó bìnrin ọ̀bá ló kọ́kọ́ ojú tọ́lá yẹ pé lóbìnrin ṣubú rẹ̀ lẹ̀ títí náà ni ọkùnrin tó wá kọ́fà rẹ̀ àti pé màdìsà tó abúlẹ́bùn àbáàtì ní pé ní ọkùnrin nǹkan fún náà tó wá sí ájì ọjà bọ́ lórí nǹkan kan ló sì kú àníbìnrin láti ọmọ ìrú ìwájú àwòrán ọ̀rọ̀ àtàbọ̀ ẹ mọ́ kọ́kọ́ ojú rẹ̀ mọ́ kọ́kọ́ orí rẹ̀ torí lálẹ́ kí àwọn ọmọ sí làbẹ́yìí kẹ́ so àwọn tó ní pé kọ́mọ́ tó lè kọ́fà ojú rẹ̀ àwọn ní pé àlùfáà náà ti sọ ní pé ìṣòro ọ̀gbọ̀n tó lè ibi tó bìí tọkùnrin gbọdọ̀ kọ́fà ní orí rẹ̀ òní kọ́mọ́ kọ́fà ojú rẹ̀ bá àwọn ní ojú tó yé níbi gbogbo àwọn nǹkan tá a lọ́kùnrin ọgbọ́dọ̀ ṣe àfi ń bí aṣọ nìkan obìnrin lè wọ èyíkéyìí aṣọ tó bá fẹ́ afọ́bìnrin mọ́nsí wọn ni àjùmọ́ra àjùmọ̀rù àwọn àfọ́ àfanukọ̀ àlà ànàlì mẹ́rù àti lábìsàjẹ̀mí ìdáàlì gbogbo aṣọ òun ló lè wọ̀ wà iná mọ̀tẹ́ sẹ́ríkù máa rọ́jú lè fi mọ́ ní ìsáwùbí lẹ́dí mọ́tàhùn záfárọ̀ àmọ́ òun náà dàbí ọkùnrin yìí pé ní aṣọ títúrà rẹ̀ zà títẹ̀ fún záfárọ̀ báwa bẹ́ẹ̀ bọ́ wọ́n mọ́wọ́ awolowó àbí ìtítẹ̀ fún mu àrò wa ní tún bẹ́ẹ̀ wẹ̀ẹ́ dúró tó lè nọ́ọ̀rù àti àǹtẹ́nì bàtàlẹ̀ kó fẹ́ yìí ó sì lẹ́tọ̀ọ́ fún mi kọ́ bàtà fún fi ń tiẹ̀ sọ pé tọkùnrin wọn ti yìí ni wọn ti yàgbọ́ nílé lórí àbí àǹkan ló lè gé àǹkan náà mọ́ gé àmọ́tòbìnrin kọ́ ó lè wọ́ wọ̀lẹ́ ayé dúró tó lè nọ́ọ̀rù àmọ́kọ̀ lẹ́tọ̀ọ́ fún mi ni kọ́ wa kọ́ kò ojú rẹ̀ nígbà tó wà lọ́sọ̀ọ́ afábìnú mọ́gínní àbá ìpinnu ìdáhàmà nínú mọ́gínní wọ́n sọ wípé ní lánà àlámù fi hàdà kìláàfà àmọ́ ya ká ẹmu lọ́dọ̀ ẹnìkan lórí eléyìí àfi ń tá a gbà wá lọ́dọ̀ ya wa àtúmọ̀ wípé ní ìmọ̀ nǹkan ọ̀fà ojú rẹ̀ nígbà tó bá wà nù àtọ̀ ara ní. wọ̀yà sẹ́yìn lọ́dọ̀ àti náà tó kọ́ tí yìí bí sẹ́dílẹ̀ ìdẹ̀lẹ̀ hájà wà láyé kó nù kìláàfà. wọ́n ní táwọn wò ní pé ní ó ṣe é ṣe kó ṣe wípé bukata ló gún yíwá tó fà kó bukata rẹ̀ ká ní ló gún àti pé kò sí àtọ́nú bẹ̀ náà òwò àdúgbò lórí ó ti yé báyìí nísìnyí àmóbìnrin ó bùkátà tó kọ́kọ́ bá ojú rẹ̀ kà yẹ fún nàbí kúrúbì mí ní àárín jáde jáde bí kò pé àwọn ọkùnrin ọkùnrin wà tó ojú àlùwárà kí ló ń wá lọ́gbẹ̀ fún tó ń fẹ́ lọ fojú gẹ́rin dáadáa lọ́hùn àfa àtẹ́kọ̀ ọba kọ́kọ́ ojú ní bíbí tí ló ti tẹ̀lẹ̀ ṣé ọ̀wá ní rí dáadáa wò ó ìkọ́kọ̀ ojú wá dídì ní orí dáadáa wò ó ayé dáadáa wò lọ fẹ́ wù àbọ̀fẹ́ di fitna láwùjọ kọ́ lọ́mọ ṣe fitna kọ́mọ́sà wà náà fitna ẹ́ o ti yé báyìí lẹ́sìn tí bùkátà bá fa kófin ló ṣe kí ni kò sábúrú mbẹ àmọ́ ìpìlẹ̀ ni pé ní ìṣòrọmù lọrù à ara mi ò do tó dùn ní pé tí ìwà dìbì hà ọwọ́ àmì tó mọkàn ọkọ ojú rẹ mọ fún wọn ìyàwó àyíká ló gbélé ìwà ó ní káyọ̀ rúkúbá ni yẹmu bú nàbí nà àwọn tán bá gùn fẹ́ mọ kọjá rárá wa àwa dẹ̀ níyì àgbàgbọ́ ara mi wọ̀ pẹ̀lú òtítọ́ lọ́sọ̀ ọlọ́ àṣẹlẹ̀m fàyídà àzáwùnà sádàlátì ìdáná jìnbáàbà tá a bá ti wá wà ní pé ìgbésẹ̀ síra wọn báyìí ẹnìkan nù wá kọ́ àwọn àdéhùn àkọ́jìlì báàbò wa bójú wa tá a bá ti wá kọjá lára wọn tán a tún ṣíṣú padà àtọ́ ikú kò dáhùn ní eléyìí tí àwa ìsàlẹ̀ pẹ̀lú kọ́ lánà alámọ̀fẹ́ yé fi làkà àmẹ́ńtọ́ yapa àwọn obìnrin dẹ̀ gbogbo rí bẹ́ẹ̀ akọ́kọ́ nínú àwọn onímọ̀ wọn lọ mẹ́tọ̀ gómìnrin àtúndá fi abẹ́yìn ẹwọ́dì ní àwọn mẹ́lẹ̀ sáàtì kó fi kinní kan kìrìẹ́tì spéèsì láàrin ojú rẹ̀ sí nǹkan kọ́fà rẹ̀ ilà ẹnna zọọdọ ẹnna adi ti fi la àmọ́ táàdì tó ń sọ ọba tó níyàn lọ tọmọ tó ń sọ ìfáwọn fáwọn sọ ni pé ní ẹ tọ́ba tẹ̀ wá kó pé ní obìnrin wa fẹ́ kọ́kọ́ ojú rẹ̀ náà tó dẹ̀ tẹ́ ké ìpìlẹ̀ ní kóbìnrin kọ́kọ́ kọ́ ojú rẹ̀ kó dẹ́ kó dẹ́ wípé ní ẹ sọ̀kúlá tó kòrò náà àwọn lónà àbí fèsì náà ti kẹ́ńbẹ́ tí wọ́n ti ẹ pé ní ọmọ àrí báyìí òun bẹ̀rẹ̀ dé ojú yẹn dàrẹ́ bẹ́ẹ̀ náà ẹ bẹ̀ fọ́ wọ́n dẹ̀ di kíni tí yẹn bá lu akoto náà àwọn kíni gíláàsì náà wà fojú yẹn náà èyí kàn yẹn nínú wọ́n ní kíru spéèsì bẹ́ẹ̀ kó wà ní ìbòjú obìnrin tó wọ́n fẹ́ fojú gbà tí bùkátà bá gbóni wa àmọ́ o ntí àdìsí ìyá wa ayíṣà sọ wípé ní àwọn ọmọ ọbẹ̀ kò lánàá bí sàgbọ́ ara mi àwọn ẹ̀mọ́ kọjá lára àwọn àwọn àwọn sọ̀kìnì àwọn àti nǹkan bojú àwọn wọn ní àdìsí wo òwe wípé ní kíkiní kan wà ní kọ́jẹ́ bíi fèsì láàrin fún ní fèsì wọn àti náà ẹ̀rí kọ́bà rẹ̀ لأن الثوب المسجول طريقة صعبة دالة وجوه بي كل يمود بالضوء مسيرة والآن فيه مشقة ولا ذلك أن من بنى أواخر بدون ذلك ثم ذلك في جوا مثلا ولو كان هذا شرطا لبجنا كان مجد متوقع من يبالي لي وصل إليه tọba tí wàá lẹtọ gómìnir kọkọ bá ojú rẹ nítorí bùkátà àmọkọ lẹtọ fún wọ́n lò ní kọ́ọ̀bù mọ́tò kíni o ọ̀pọ̀ yàrá ìfà tó ń pè ní kíni o yàrá ìfà náà pé jìbáàbù àwọn làwọn ń lò olùdé kan wọ́n fa wáyé wọ́n fa orí ìbáyé wáyé àbí kan ra múnú ọwọ́ etí ìdìbò kan kíni wọ́n máa fi gbójú wọn wáyé ó ti yé wa ní ti àmọ́ kọ́ lọ lo ìbòjú gẹ́gẹ́ kọ́ lọ lo ìkọ́ọ̀bù gẹ́gẹ́ èyí nǹkan nítorí nǹkan tí mo ń bọ̀ kọ́ àdìgbà wa tẹ̀lé bá tó lè kọ́ bá zẹ́yìn ni kódà mọ́tò kí ló kọ́ mọ́ lo anglo méjèèjì màfòó káfọ́ tó yé ẹ̀ẹ́ tóbìnrin bá ń lo nìkan ọ̀bùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tọba ti débi tẹ hajj àtọ́kọ́ ní ìṣòrọ́ọ̀mù ìmọ̀rù àti ẹ̀ àìnígbé àájú tí ara mi obìnrin tí ó bò lára rẹ̀ náà lójú ẹ̀ ọ̀gbọ́dọ̀ bójú kọ́ra kọ́ ọmọ olómi lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ti yé náà ẹ̀ fàyè kúrọ̀ mu àlẹ́ yẹn lábùtù nìkọ́bí wà mísìlìhì alìbórúkọ wà mísìlìhì alìbórúkọ àti ilé wọ̀ kókó lómi kọ́ ìlú ọ̀nà alìbórúkọ náà eléyìí tá a ní tètè lọ́bàdẹ́bí ojú rẹ̀ tó ti yé bákan náà ọ̀lọ́tọ̀ gómìnà kó lo antelope sẹ́ni bàtà àti tìyẹn sọ akọ́kọ́ náà wọn àbá wọn ní kò sáré dàgbẹ́ wọ́jà àlùfíì tó fàdé ní ọlẹ́ ìmọ̀ wọn rí wípé ní ìmọ̀ lọ́sọ̀ pé ní kíni ọ̀gbọ́dọ̀ lo antelope rẹ̀ méjèèjì náà sọ̀tọ̀ bẹ́ẹ̀ mọ́n bá wáwí fi sáré fẹ̀sùn náà wọ́n má láàyè rẹ̀ wá wọ́n ní wà sálẹ̀fà àwọn onímọ̀ wọ́n sì yá akọ ẹnu ike iṣẹ́ lẹ́tọ̀ọ́ fóbìnrin kó lo antelope àbí kò lẹ́tọ̀ọ́ tòtìrì báyìí ni wọ́n túmọ̀ sí nínú ìmúra obìnrin gẹ́ni kí ni kóbìnrin ó bojú kóbìnrin tẹ̀ lo handglove wọn náà wọ́n tẹ̀ wá débi tẹ́ ájì wọn ṣàlàyé pé ní tọ́ débi tẹ́ ájì rẹ̀ kọ́mọ́ ó túmọ̀ sí pé ní kèé ṣe ní kò lò ó torí pé ní ní ọkùnrin wáṣọ ní kọ́ wáṣọ tó bá gbọ́tọ̀ ara àdúgbò wá ní wáṣọ tí ọkùnrin asán ìrún mọ́ra yóò lo ìrora àti ìròdì ó so ìpìlẹ̀ nínú múra obìnrin òun náà ni kó ló nìkọ́ obìnrin mùsùlùmí kó lo jìlbáàbù kó wọ jìlbáàbù kó lo nìkọ́ ẹlòmíì ìgbà tí ma wọ jìlbáàbù láyé rẹ̀ nígbà tí ma lọ sí ájì yìí lọ́wọ́ dáadáa wọ́n wá lọ ra dúrọ́bà tẹ̀lé àti tó mọ fáàkùnrin mú mi ẹni wọ́n ti fi rán jìlbáàbù wọn tó ń fẹ́ wọ̀ náà ẹlòmíì kò ní ìdáàbù ní àfi ìdáàbù tó lọ lọ mọ́kà wọn fẹ́ à ìdáàbù kìí ṣe ọ̀ràn yẹn kìí ṣe ọ̀ràn yẹn máa yóò bí lẹ́ẹ̀tẹ́lẹ̀ àwọn ọlọ́ọ̀fì lè ṣe àkàtàkà náà àmọ́ bọ́ọ̀rọ̀ tẹ̀ sí ní kọ́ọ̀hún ó ti yé báyìí nìkan mọ́mú bá kọ́ lórí sáré òsùn náà wọ́n fún ọ lálàyé wọ́n ní pé àwọn àbá àti ìyàtọ̀ ẹnu ike ìjọ obìnrin sọ́lẹ̀tọ̀ fún kó lo antelope méjèèjì àwọn apá kan ní pé nípò lẹ́tọ̀ hmm? kódà tó ha èlùwájú wa ara mi rẹ̀ ju tí ò ní kọ́fà ní kí ni o ojú rẹ̀ àtọwọ́ rẹ̀ méjèèjì wàzà àbá akẹ́rùn àmọ́ àwọn tó kọ̀ nínú àwọn àfa wọn ni pé ní ó lè lò ó kọ́dà kò ní nǹkan tí ó sàn sí tọba ti bẹ́ẹ̀ wọ́n wọ azhar kọ́wọ́lì ṣàfihàn eléyìí lọ gbajúmọ̀ lọ́rọ̀ mọ́mú ṣàfihàn wọ́n wá sí kí ni o àwọn sọ pé ní ntí nù mọ́ gbà wá pé ní wàhálà yẹn lọ́sùn wàhálà tẹ̀lé bọ́sùn kọ̀ fà wọ́n sọ pé ní na ah, bin ló sọ fi sọ̀rọ̀ ànábì wàhálà náà wíjù mọ́mù náà wíjù tó sáfẹ̀ yìí ah, ah, èyí tá a mọ̀ ń lọ́rọ̀ mọ́mù sáfẹ̀ yìí ẹ́ eh? lọ́rọ̀ àwọn sáfẹ̀ yìí yà òun òun náà ni kìí ṣe nǹkan tí àpá dábàá sọ wípé nínú orúkọ tó èyí tó fẹsẹ̀ múlẹ̀ tó lálàáfíà lọ́dọ̀ àwọn sáfẹ̀ ẹ̀yà tàhárímù lábùsì kòtàzẹ́yìn ní alágbàrúhà obìnrin tọ́gbẹ́ lọ sí hajj kọ́mọ lo adlọ́k méjèèjì tàbídé kọ́lá ọmọ wà àlè yìí eléyìí ni umaru sọ eléyìí ni àlè sọ wà áyíṣà rọ́bìyà umaru àlè yàwá áyíṣà náà sọ́bẹ̀ kọ́nà ń bá ní oṣù gbogbo wọn ọ̀pọ̀lọ̀ sàwórí ju abu hanifa mímu sàwórí abu hanifa sọ wípé ní ìyàjú wọn lọ lẹ́tọ̀ọ́ wọ́n kí yàdáàlè wọ́n lẹ́sọ̀ yìí wọ́n gbà wá lọ́dọ̀ kíni o lọ́dọ̀ àbá wa sáàbùdù àríwá kan sọ̀rọ̀ bí yàgbọ́ àwọn àdúgbò wà ń sọ òòrì bí wọn sọ̀rọ̀ padà wọ́n bọ̀ sọ́tù àti wọ́n sọ̀rọ̀ parẹ̀ nítorí pé ní nínú ìpìlẹ̀ múra obìnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ẹ́ ntòbò kí ẹsẹ̀ rẹ̀ ni wọ́n sọ kéde ntí yóò mú sálẹ̀ ẹsẹ̀ náà mọ́ mẹ̀dẹ́kùn òsèkìnnì o mẹ̀dẹ́kùn òfìlẹ̀kùn yíwá tó ti yé báyìí wọ́n ti wọ́n uh, still happen sometime. I think eléyìí uh, tó ṣe bẹ́ẹ̀ nígbò díẹ̀ tí a kà sọ di kíláàsì mi inṣàlá ẹbẹ̀ lọ́sùn subhanahu wa ta'ala kí ó mọ́ṣá ìpọ́n wa ní àgbọ̀yé ẹ̀sìn rẹ̀ jù báyìí lọ. àyìn tá a jọ sàlàyé fúnra wa yìí kọ́lọ́ndé kí ó wúlò fún wa kọ́lọ́ndé kó wúlò fún wa o. àwọn tó ń wà ní hajj ọlọ́mùsàgbàṣẹ́ hajj wọn àwọn tí wọ́n tún lọ kí wèé tí mọ̀ fáwọn lọ ọlọ́mùbá ọlọ́ba wọn ṣe ń rọrùn torí ọjà ni lẹ́nu pé ìyá tí wọ́n sálájú orí ẹ̀rí àǹtà tó yọ lọ ájì wọn ọjà wà lẹ́nu pé ìyá wọn sì lọ lóòótọ́ kódà bàtẹ́ mi náà wò prógrámù wọn ẹni pẹ̀tọ̀ di pásítọ̀tù bá rí pásítọ̀tù rẹ̀ mú jáde bá rí ike ìyá ń lọ àmọ́ bá ti rí ọlọ́run ọba wa tóbi ọba tẹ yóò wù ni ọba tẹ yóò wù ni ìyáwó kò pílánì ẹ lọ́sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn péré ni òun tẹ̀ lọ ẹ̀tọ́ bá rí bẹ́ẹ̀ láàṣẹ náà mi rọ àṣàtìlá mọ́jà kan ní òkè ọlọ́run kọ́lọ́run ò lè kẹ́ ọ ó yẹ báyìí ní bẹ́ẹ̀ mi bá wà ìrètí sì ń bẹ ní yorùbá náà wí wàá máa retí ọlọ́run bá kó kíni ọfẹ́ ẹ̀dá wàlá sáwọ́pá yóò rẹ̀ tí ẹ fọ́rọ́ fàtàrọ̀dọ̀ ọfẹ́ ẹ̀dá ọfẹ́ ẹ̀dá kò sì máa bẹ lórí ó yẹ báyìí ní tọ gbogbo àwọn tí ó tún lọ tí wọ́n ti mọ ọlọ́mọba ní fi rọrùn fún wọn àwa náà wa mọ̀sí ilé wọ̀ wa àwọn tó bá wá lọ wọ́n sà fún wọn ní sáà pé yàwọn ya kárí mi ọlọ́mọsà sọ wọn bẹ́ẹ̀ fídíò kan sí mi mo ń pa mi ní ti ń pa fídíò náà àwọn èèyàn wa àdúgbò ti pọ̀ nínú àkọ́kọ́ ibi tó ti kọ́kọ́ so ara rẹ̀ nínú mọ́sálásí ànábì màdínà orí wa àwọn tó ti pé ní màdínà ni wọ́n lọ sí àwọn sínú tó ti pé gúlóṣù lẹ́yìn fà ni wọ́n ti gbé míkọ́ọ̀tù ní míkọ́ọ̀tù wọn tó ti bára mi wọn wọ́n wà màdínà lọ́wọ́lọ́wọ́ nínú mọ́sálásí ànábì ọwọ́ abomi sẹ́mísẹ́m lọ́wọ́ olóhùn sàdúrà fún àwọn atẹ́náfà àbí àwọn atẹ́náfà fútbọ́ kúlọ̀bù arsenal fc ń ṣàdúrà fún wọn wọn làwọn òbí ọ̀gbadé ìfún ọgbà lọ́dún míì àdúrà làwọn ṣe fún ọmọ mọ́tàlẹ́tà níbí yìí subhanallah ṣé ọmọ nàìjíríà ti wá sọ iṣẹ́ ìbáàdà di eré báyìí tẹ bá wà ń bí àwọn táwọn bàbá yín ti nú àwọn ẹbọ tẹ̀ ń ṣe níbẹ̀ ẹ ṣeré lọ́kọ̀ ìsìláàmù iṣẹ́ ti eré tábára àwọn karambà ní àwọn tẹ̀ ń pè láàfáà tán sọ di eré wọ̀lọ́ ìsìláàmù iṣẹ́ ti eré kí ẹ wá gbogbo dúkìá tó ní àbí kí èèyàn kówó bó ṣe tó ń ọwá lọ sí bó ṣe bẹ́ẹ̀ lọ sí ájì ọwá dénú tọrọ ń bẹ̀ wá tọrọ náà pé asínàdé ọgbàkọ̀ gbàgbàkọ̀ èsì bá wá bá lọ sáwọn àyè nì tọrọ nǹkan tó ní tó tọrọ ní tó ga jù bí kò sí fún ọ lójú oríire tó àwọn anigba náà kọ́ ọ́n tẹ́tẹ́ náà gbà kọ́ọ̀bù o tún wá kúrò ń bẹ́ẹ̀ ọwọ́ ibi táwọn ẹ̀yẹ léwọ́ ọ̀dà pé táìdì ibì kan bóyá ibi òhùrù ni lọ ní o torí táwọn lé síbi lè bómi pé ìta màdínà náà ni ń táwọn lé nígbà náà pé lé òdìbò lé jẹ lé mu kó ẹyẹ kó lé yẹrí tó tún ẹ̀rí báyìí ẹ̀rí pé gbogbo ẹ̀yìn àfa àtẹ̀mí ń fáwọn èèyàn lọ́fún ṣe hajj kì í sọ̀rọ̀ ṣe nìkan lẹ́ẹ̀mọ́ ṣàlàyé fún wọn àwọn èèyàn gbọ́ yé ní ẹ̀sìn ọlọ́run a sì wí kí wọ́n ni yìí sọ ọ̀rọ̀ kan mọ̀ wáyé lásán motivational speaking àwọn ọ̀rọ̀ tí ọ̀dà iná ń bá wọn sọ ẹ bá wọn sọ àlàyé ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀sìn fún wọn sọ kí ní àwọn nípa ní omi sẹ́mùsẹ́mù làwọn mú yí o wọ́n sábà káyọ̀ náà ògbésórí facebook ẹ̀rù hajj táwọn èèyàn ṣe ń bi tá a bá gbẹ̀yìn ayédè yìí ń bà wá subhanallah torí pé ẹlòmí ọkàn lọ́yọ́kàn bọ̀ hajj kalẹ̀ ẹ̀yìnrì àmọ́ hajj tó ṣe hajj plane tó gùn lọ ló ṣe ṣé plane ní hajj ẹlòmí lọ hajj wọ̀ lọ́kàn lọ́kàn lásán síyáhà lásán ọkùnrin ní orí ilẹ̀ káàkiri kò sẹ́yìn bá dá bẹ́ẹ̀ ọlọ́kó sànù wa ọlọ́kó sànù wa o nínú tẹ́lẹ̀ yìí ṣe báyìí ní sinmi ọlọ́ọ̀ni kò lẹ́tọ̀ọ́ kò sí kíni o kò lẹ́tọ̀ọ́ kò lẹ́tọ̀ọ́ dáa takujakun ni njẹ wọn ta tẹtẹ nítorí ẹ nítorí káàsì fọ́ọ̀nù nítorí ẹ òun lọ wáyé kó gbọdọ̀ mọ́ ṣàdúrà fún nítorí fi ń gba àkókò òun máa ń lọ́wọ́ nítorí ẹ̀ nítorí fi ń pon lórí ìhòòhò nítorí wọn ta tẹ́tẹ́ nítorí rẹ̀ hmm? lọ́wọ́ ń ṣàdúrà nítorí ẹ̀ lọ́wọ́ ń ṣàdúrà olótorí ẹ̀ wà ní haramu anabi masalasi anabi madina wà ń ṣàdúrà ń bẹ́ àà tè ọlọ́mọ sànù wa ọlọ́mọ sànù wa àbíkọ́ ọlọ́mọ ńlá wa ó tún wá jáde yẹkulu kẹlẹmẹta ló kó fòrò títí lọ sọrọ kébé níta ẹyẹ lè onígbólé jẹ ogbólé musu ibi karamba ní kan náà tó ń pera wọn láàfáà ńlẹ wa ń bí ọsọńdọ òní onígbà náà fi ewé àbámọdá ẹjẹ àbámọdá kì í dáṣẹ kọmọṣẹ kì í kọ kì í sọfọ. tugburu àwọn kan ìwọ́n náà wọ́n sànù wọn bẹ́ẹ̀ hàzà wọ́n sọ́ni lọ́fún wọn sọ́ni mọ́lá muhammed alámi tó rọ̀ sólè wàhálà áàlì yìí وسبحانك اللهم وبحمدك أشهد